ṣé kí n lọ kó àwọn kìnnìún tó kù yẹn wá sá. òdodo mi wù mí jọ̀wọ́ jẹ́ kájọ àtòrí ọ̀láyà òdodo mi rẹwà òdodo mi wù mí jọ̀wọ́ jẹ́ kájọ àtòrí ọ̀láyà jẹ́ kí n sọ títọ́ jẹ́ kí n sọ òdodo torí ọ̀láyà fẹ́ tí mo fẹ́ fẹ́ jẹ́ kí n so títọ́ jẹ́ kí n sọ òdodo torí ọ̀láyà fẹ́. about time, right? Láti ìgbà tí mo ti pàdé ẹ̀, níṣe ló dàbí ẹni pé Olúwa fi ẹ́ ta mí lọ́rẹ ni gẹ́gẹ́ bí orúkọ ẹ̀. Kò sígbà tí mo rántí ẹ̀, tínú What? àìmọye ìgbà ló jẹ́ pé mo ti ṣẹ̀ ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti da ìfẹ́ ẹ̀ nù but deep down within me I know that I love you. Well, o lè má gbà mí gbọ́ o lè rí mi bí ẹlẹ́tàn bí a torí nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà kan sẹ́yìn. But I want you to know that gbogbo nǹkan tí mo ṣe yẹn mo ṣe torí pé mo nífẹ̀ẹ́ ni. ok ẹ má wọrí one thousand naira lówó imú mọ́ bẹ́ẹ̀. ń gbọ́ pé èèyàn ní owó máa yẹn ní owó bí olóṣì ni ṣé wàá rí bó ṣe wá lówó tó bẹ́ẹ̀ náà ló tún ṣe ọ́gìlì sí. in fact owó ò máa bọ̀ ló máa ń pè wọ́n. because kò tiẹ̀ yẹ kó yà sẹ́nu ọ̀nà orú èèyàn báyẹn ṣé wàá rí yẹn wá kàn ní yò bó ṣe wà yẹn ó láì kó bẹ̀rẹ̀. ọ bó ṣe wà yẹn mo lè bẹ́ẹ̀ tẹ̀ pé first time tó bá kọ́kọ́ rí ẹ báyìí ọmọ máa jẹ́ pé business before pleasure ṣó ti yẹ bí kọ́sọ́gbà ti lè di bí ẹlẹ́ẹ̀kan báyìí ó lè má bàa lẹ̀ mọ́ kò dẹ̀ ní fún wa ní eh, business yẹn mọ́ ṣó ti yẹ. so ìwọ ló máa jẹ́ kó yẹ pé business before pleasure ṣó ti yẹ ṣé o ń gbọ́ nǹkan tí mo sọ ṣá. ọ̀rẹ́ mi ṣé o trust me ni. so má lọ gọrẹ tó bá débẹ̀ má fi rẹ̀ lẹ̀ fún o kó make sure pé o kọ́kọ́ gba contract yẹn lọ́wọ́ ẹ̀ báyìí kẹ́ni tèkó tiẹ̀ tó ṣẹlẹ̀ láàrin yín ṣó ti yẹ so irú èmi ń sìn mi ì lè padà lọ síbẹ̀ èmi ti lo slot mi so mo dẹ̀ yára mi ń bèrè nígbà tí mo lọ torí ẹ̀ mo ṣe ní kí wọ́n lọ sìn so yẹn nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó wá jẹ́ kókó bẹ̀ òun ni pé ṣé orí tí kíní ẹ̀ bá ti ń click by commission mi ó dó grand grand lákàntì mi. wọ́n ti ẹ bẹ́ẹ̀ wọ́n hmm. ti ẹ ṣé orí bó ti yẹ pé bọ̀bọ́ yẹn ti ẹ̀ máa yẹn ti ẹ̀ náà èmi gan mi ò kí fẹ́ èèyàn tí ò bá tiẹ̀ fún àti ẹ̀kọ́ mọ̀ pé fine boy ló máa ń ta sí. ṣùgbọ́n fine boy náà ló kó bẹ̀rẹ̀ lọ láti jẹ. tó bá ṣàti tíìkì sábà mi gbé wòlù ṣètìlọ́ ní èmi ìsìn tí ìlànà lọ́dọ̀ mi kò fi lè flọ́ọ̀tì èdè ẹ̀ nítorí kí ìyọ̀ mi kò ṣàǹbẹ̀ ṣọ̀kọ̀ yá rẹ̀ ní bèrè ṣètìlọ́ ẹ̀ ṣàlè máa lọ báyìí kí babe ṣó mọ̀ pé twenty lọ́ka máa sanwó ṣá twenty wà lọ́bọ̀ sátọ̀dẹ̀ kí a máa ṣe báyìí ọmọ ti sùn mí ní ìdòwò. owó mo ṣàmọ̀ pé ọ̀gá ṣàkíyàn jẹ wa lówó so àti twenty eight àti kínní ìgbà mélòó ni mọ́ni máa tó gbé. iye ẹ sórí ṣínà wọn àlè àtàbúrò ẹ wọn ò retí owó ah, ọmọ ọkùnrin máa dùn kó lè yé ẹ sórí ah. ó gbàgbé kó tó máa jẹ ọmọ gan ti mọ. gbàgbé lágbàdà abẹ́lẹ́sẹ̀ fún ẹ̀wò má jẹ́ pàtó ẹ̀wò mo ra pampers mo ra golden mo ra food èmi bẹ́ẹ̀ bọ ọmọ mú kankan wọn máyé kọ́ máa gọ ẹ má lọ́ máa gọ ọ. ó gbàgbéjàre gbogbo yẹn bó tó bá máa jẹ ọmọ tí mo gbọ́ ó fẹ́ tó kún ẹ gbà díẹ̀ ló kù tó bá já méjì sọ àwọn bóyá ń lọ. já máa lọ wò ó yẹ ká lọ síbi tá à ń lọ. ìwọ ló mọ yóò ẹ jáná hmm. ká ló mọ bíbí kàtà sí wàhálẹ̀ fún ọmọ bọ́ọ̀ ni wàá pé no be small thing ṣínà báyìí ń retí owó school ẹ̀ báyìí everybody bébí mi àyè máa ra pápá máa ra ní park park báyìí máa ra síbi díẹ̀. ṣé kò gà tiẹ̀ san owó náà kàmí wà yìí. mo retí mo retí kíláà láti dé báyìí kíláà láti dé báyìí wọn àtàyè lọ. fọmọ ló ń jẹ máa wò bẹ egun lábẹ ẹ jákọjákọ ẹ tọ́ ti sìgbó tó ń tirẹ̀ sójú ọ̀nà kò ní bàjẹ́ ọ̀gá mi o ò ní jábọ̀ o ò ní fòrò tó bá ti bẹ̀rẹ̀ o fẹ́ yàgbẹ́ ni o ò ní wálẹ̀ tó á lè. orí bàjẹ́ ọ̀gá rẹ̀ wà bẹ ṣàrò lórí ẹ ah. ó ṣàpàpà ọlọ. àwọn ilé ìwò ṣá. fóònù ọlọ. wá wọn ti lọ lu sàkámà jẹ fún ẹ ṣé fóònù eléyìí lójú ẹ báyìí wo ilé ìwò èyí. mi ò ní ní kíkọ́ jẹ́ ìwò kí tó yọ lápò wọn ó yẹ kó ti ṣe yan ọ̀gá mi. ọ̀ lè gbájú eléyìí gbòòrò kí ló ṣí ẹ̀ wọ́n sáyé bẹ́ẹ̀ lè fà mọ̀ nífẹ̀ẹ́ rárá kí ló ṣí ẹ̀. ẹ má wọbi ọ̀gá mi tíwáyé tíwáyé. èyí náà mo ṣiṣẹ́. Ah. eléyìí ti fọ́ lójú o wẹ́rẹ́ wọ́n ló bẹ̀rẹ̀ wa ọmọ mugun tẹsílímù yẹn ló máa mú wá mi ò kí àmọ́ òkì ṣiṣẹ́ wélé ìwé ọ̀gá lè mọ mi à mi ò wọlé tó bá yẹn rà mo ṣiṣẹ́ wélé. ọmọ òṣèré máa ń fọkọ ṣá ọmọ rẹ. ọ̀gá yìí mo tún mú iṣẹ́ wa ẹ̀lọ́ ah! èyí mo ṣiṣẹ́ wa yé ah. obìnrin máa gbó ọkàn mi ti balẹ̀ wàhálà mo ti bìlíìfù gan. ṣòro ilé tí wàá mélé wọ ọjà lásán àwọn ọmọ sáré ka owó ẹ alájẹngọ ó oh! ah! eléyìí ó wọná ó wọná ó wọná o ṣá púrápúrá tó tọ ọlọ oníbàjọ gàmí wọn méjì fi ọkọ. ìyá ti ń yé wọ náà. wá olókèrè wa tiẹ̀ èyí. Ah. ó dàbí kó o ṣiṣẹ́ àbí súnmọ́ mi súnmọ́ mi ó jágan ó jágan wá mi wá mi wá. ọgbẹ́ni súnmọ́ mi ó yàwó eré nísẹ̀ kí ló ṣe yẹ olóṣì ọdọ ah, tí mi náà ah. wà lọ ra mi ìwà ó ti mọ wà á ra ìní ìwà ó ti yẹ. ọ̀gá mi kò ní kọ́ yẹn wò ó. ọ̀lẹ́yẹ kí yá ẹ wò wá ọmọ òṣì tó mú tó ti fọ́ ìwà á wọn á ṣàlàyé lè jẹ́ báwọn sìn kòsó lóṣì ni. kí ló o ya wèrè sa eworo ní ẹni wèrè sa ìwọ gbó. Ah, kí ló ṣe ẹjọ́ yẹn tó ṣe báyìí. ọmọ àwọn olówó tẹ ń gbé kò yẹ yín bàbá ọmọ yẹn bó ti dúró bus bó ti fẹ́ wọ mọ́tò báyìí mo ti yọ fóònù yẹn kí mo báyìí bọ́bọ́ akin tó wà bẹ́ẹ̀ ẹ mọ́ náà ọmọ fẹ́ẹ́ tí kan ti fáyìn bọ̀ káàkiri gbogbo àdúgbò yẹn mú mi látẹ̀yìn ní gbogbo ó ná mi tẹ́ gbogbo ẹsẹ̀ mi bàbá wá ṣé kan tó yẹ kó yẹ mi ni pé ọmọ àbọ̀ ló tó ń gbé street ìsàlẹ̀ ń bẹ́ yẹn tó ṣe fine boy lẹ́kọ̀ọ́ tó kọ báàgì sẹ́yìn báyìí tó ń lọ tó ń lọ gba iphone ọwọ́ ẹ̀ wá tó fi receive lọ ẹ̀ ó lọ sọ pé ó dà iphone rà. bàbá iná mo ń try sọ fún yín bàbá iná mo ń try adébọ́ stop ah, yọ fóònù yẹn láwọ ọlọ́wẹ́ bàbá <laughs> ó ná mi náà pinnu pé àbáyé gbogbo ẹsẹ̀ mi ni ná mi pa. akínó ṣe ẹ báyà bì. bàbá ẹ̀jẹ̀ láàrẹ̀ ó ti rí wọ́n sì ẹ̀jẹ̀ láàrẹ̀ sí. mo máa lélẹ̀ nínú ayé yẹn kó máa gbá imú ẹ́ eh! àmàsáyé jọ gébùlù àmà jàbí kòkòrò. bá àgbàlagbà bá àgbàlagbà àfọwọ́ ló jẹ máa wò bẹ̀ egun làbẹ̀ jákọ̀jákọ̀ ẹ̀ tó ti sígbó tó ti rà sójú ọ̀nà kúrò bẹ̀ fílẹ̀ fún. sori yaki ó ti gómi jàkà náà bá ìjà rẹ̀ ń bọ̀ màá yẹ kí yàrá yẹ ẹ mọ̀ olórí burúkú ni ọ̀bọ yẹn. èmi àti ti wà lórí ọwọ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ta jọ jùgbà ẹ̀ ó ti yẹ ó fi fáìbọ̀ ó yá mọ̀ ó fi ṣe kóhun ṣá pàápàá jẹ́ mi lọ ó gbọ́ ọmọ yẹn mọ́ mi lọ́wọ́ mi jẹ́ kí ni mo lẹ̀ ní ìsọ̀rọ̀ bọ̀ ìsìn ló ti ṣe ló ti ṣe wọlé ṣe bó ṣe ṣe ṣe. ó ti yẹ ó ti tẹ ọ̀ká mi nínú rẹ̀ máa gé jẹ ó yà ẹ kó gba àwọn ẹ̀rí. ọ̀gá kan ọmọọṣẹ́ púpọ̀ mélòó wojú ẹ̀ wà bá àgbàlagbà ẹnu ẹ̀ ò bo ni. ìyá ìwọ̀n sáré mú oṣù. ẹnu ẹ̀ ò ń bò ni. àmàdù yẹ pàtẹ́lẹ́ ní káàdọ̀ àbúrò burúkú ni yàrá yà wọ̀. tọ́ ten ni bọ̀bọ̀ èkó síbi báyìí. ó ṣe máa kó ten síbẹ̀ mo sọ pé twelve ni now ó dẹ̀ ń kó twelve la máa ń kó tẹ́lẹ̀ now. but ṣẹ́yìn ò ká ní kẹ́tọ́ kó wá. ó sọ fún ma ṣe bákan ni mo wọ́jà sáré lọ́ba alọ́gbàlọ́ ìwọ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín kí ló ṣe yín. wọ́n ní mọ̀ ní. lẹ́nu ẹ̀fọ́ dànù dànù yá. ẹ o bébì wà jọ́ntọ́ ọlọ́ má bínú ọlọ́mọ. kí ló bẹ̀rẹ̀ fọwọ́ jà mí lára bẹ́ẹ̀ yẹn. kí ló ṣe yẹ kí ló ṣe yẹ máa fọ bàbá sẹ́mi bí báyìí ìfàrẹ́ balẹ̀ ó ti yẹ mi bá ti tẹ wà ó wà ó bí báyìí ó ní ọ̀bọ kan àtọ̀ ẹ pé ó sáré kọjá bí báyìí sókùpá báyìí ó yẹ wọ ambulance báyìí ó panama fìlà kan sórí báyìí jọ́ ń bó lọ́mọ yẹn wà kí lóko ti tèmi bẹ̀ business tèmi wọ́n ṣe ń bá ilé mi mo wà ń bíbá yìí fún so mo mẹ́ni kọ́kọ́ tẹ̀ ń sọ àti pé kí lọ́mọ lọ́mọ ṣe fún yín tẹ̀lé ọmọ lọ́mọ kiri. wà á ṣé nǹkan mi ò máa ṣe yẹ ṣá. wà á kí ló ṣe ẹ òun béèrè pé kí ló ṣe ṣádájọ́ ni wọ̀n ni ó rọ wọn ṣe àbí ká wá jábọ̀ fún ẹ aláàyè tó bá mọ ibi tó gbà ni kò sọ. ló kàn ti sọ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ eh, ni kò sọ níbo ló wà jòkó dábì yóò ah. ẹ báyìí ló gbà ó sáré gba báyìí ibi yẹn bẹyẹn bẹyẹn bẹyẹn ibẹ̀ yẹn. o sure because taba rí ọgbọ́n afẹ́ paya ẹ̀ ni afẹ́ paya ẹ̀ kó máa lọ kó máa kó kókó lẹ́yìn fáwọn àwọn afẹ́ máa ṣáyé wa ó ti yẹ bẹ́ẹ̀ afẹ́ lu afẹ́ lu yẹ pa ni o ti gbọ́ ọ̀sìn. pààyàn ẹ gbà báyìí. pààyàn ó yà ẹni sójọ torí wọn lọ ní kàkà kíní ẹ̀ ṣá kálàkà gbogbo ẹ̀ fẹ́ jẹ mí jẹ mọ́lẹ̀ nìkan fáwọn kó fẹ́ jẹ mọ́lẹ̀. fault ẹ nìkan kì í ṣe fault tèmi náà because ìwọ o kà o ọ̀gá máa para fún agidi kan oh. ọ̀pẹ owó ńlá màlúù fẹ́ jẹ mọ́lẹ̀ mẹ́yìn ọ̀rọ̀ oh. nìkan jára o kí ni tèmi nínú ẹ kí ni tèmi ìwọ ló kà á màá sọ fún ọ̀gá pé ìwọ ló kà ọdún fún tèmi àti ẹ náà ni o jọ máa jọba. àjọwọ abẹ́rẹ́ náà ni àjọ máa sọ ọ́ nìyí yóò di yíyẹ àjọpọ̀ ìṣèjọ́ lọ́jà ló ń kà kàṣà àjọpọ̀ ìbákò kò bá kọ̀ já. stop stop stop stop stop stop stop. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ah! gbẹ́lẹ́ ọdún déyàn. bá mi gbé bá mi gbé. ìgbà mi ọmọ ní karùn-ún ìgbà kópa bọ́ọ̀lù ṣe ṣẹlẹ̀. sábà mi gbé. olúwa. Ah! pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. bá mi gbé. Ah! pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. díẹ̀ díẹ̀ pálùyẹ pálùyẹ ṣẹlẹ̀ bọ̀dá sorry. dé ní bùtù. wọ́n ṣàmà wọ̀rí pẹ̀lẹ́ pẹ̀lẹ́. fóònù mi dà sani lọ́sibítù sọ́yìn kan lọ sọ́sibítù ni sọ́yìn kan lọ sọ́sibítù sẹ́wà ókè. ibo ló ń gbé ẹ pẹ̀lẹ́. ìyá ọlọ́wọ́ adé ká yọ kó sọ wa lọ́rùn ẹ̀ yìí. Yeah, who is there? Leo. Ẹ wọlé mi ò sílẹ̀kùn. Akin báwo ni? How you doing? Okay. I'm alright. Ojú ẹ̀ rí. Okay o, gents. Wọ́n ah, kàn kọjá ládùúgbò ẹ̀ mo ní ah, kí n yà kí n ṣe àìsàn kí ni ẹ drop kan kékeré. Akin ó ti ń dojoojúmọ́ ìjẹta ó fún mi ní giant teddy bear àná ago. ení again eléyìí again Akin this is too much mo mọ̀ pé ó ṣe hustle ní so nǹkan báyìí ó ti pọ̀jù fún ẹ ṣe ọ̀tọ̀ ni pé lójú tiẹ̀ ó jẹ́ nǹkan tó pọ̀ bọ́ lójú tèmi kò ń ṣe nǹkan tó pọ̀ torí kò sí iye tí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o ṣe tó lè pọ̀ jù bọ́lú rẹ́síkì mi kò lọ wọ̀kú ká níbi mo ṣe wájú ẹ̀ tó ń bá àwọn ọlọ́dọ̀ ẹ̀ ká ló lé mi padà sẹ́nu òkú ni kí làwọn máa sọ sí i. ìwọ ni rome wọn máa ń sọ pé tí jagunjagun máa lọ sógun tó bá rẹ́síkì wò èèyàn àwọn tó rescue yẹn wọ́n ti di property forever I want to remain part of you forever but thank God that ọlọ́run ló ẹ̀ fún mi mo really appreciate them but mo lóore gan-an. ṣùgbọ́n ọjọ́ yẹn tó bá jẹ́ pé àwọn ọmọ òṣì kan ni mi ò ní àlá ọ̀kan sáwọn ní mọ́tò mi kó dé má wo ọjọ́ yẹn gan-an mo ti bí ẹ tẹ́lẹ̀. ẹ ní mo orí ẹni títì náà ibi tó ti ń na ọmọ kan bí ó gbà kan gbà lẹ́lẹ́. oh i see i see ẹ bọ́ ìkan tó jalè ni in fact ọ̀rọ̀ bọ̀bọ́n yẹn ló rí ìfẹ́ ìdáwà lálẹ́ sí náà yìí báwo lè ṣe wá dúpẹ́ lọ́wọ́ lọ́hùn um, but there's one thing tí mo fẹ́ sọ. láti ìgbà tí mo ti adé ẹ̀ tí mi ò bá ìtì rẹ̀ lójúmọ́ kan mi kì í feel fulfilled. màá But Akin, you barely even know me. Ah, baby, no, listen. should Ṣorí kódà kí mi àti ẹ̀ṣọ́ rẹ̀ for two hundred years, a lè mọ̀ra wa tán a máa mú wa ara wa sí lójoojúmọ́ ni. for the fact pé mo rescue ẹ lọ́jọ́ yẹn ìyẹn ò mí pé kó wá go philosophical on the way we met. tọ́wá kí nǹkan tí mo fẹ́ for now ni pé ṣé ká jọ máa ṣe ọ̀rẹ́. alright. yes. okay so ọ̀rẹ́ mi rẹ̀ mi. so kí ló wá fẹ́ jẹ báyìí. Hello, ọ̀rẹ́ What's up now? Oh, meaning mí ní nǹkan tó ń bá mi sàn. Ṣé bí bàbá Oh, that's why I say I'm o. Are you telling me? Bàbá yẹn kọ̀ wá me, mi mọ́. Ọdún náà èmi gan mo ti ń notice ẹ o lẹ́nujọ́ mẹ́ta yẹn. Zara kò wá kó gbé gift wá kó ṣe gbogbo ẹ̀. Àbí kó wá kó kọ̀ wá jókòó kalẹ̀ síbí báyìí. Tí bá fẹ́ pọ́ mi, á bá mi pọ́n fẹ́ fọṣọ ni ṣó yẹ ẹ bẹ́ẹ̀ yẹn. Oh well, the guy is alright. He's okay. You know, he's cool. Irú àwọn èèyàn tó máa ń láìkì náà nìyẹn, òde wọ́n láìkì àwọn fine boys. <laughs> Oh, o mo láìkì ẹ̀ ṣe mọ̀ pé mo láìkì fine boy ṣùgbọ́n mo kàn fẹ́ fi ṣakọ díẹ̀ ni. You better grab your copy fast fast too. o. Kẹ́lómi tó grab ẹ̀, ah, má dọ́ọ̀là rẹ̀ náà. Ó hmm. oh, kò sẹ́ni tó fẹ́ gbàjáre ṣùgbọ́n mo kàn sọ fún un pé kakọ̀sìjọ jẹ́ ọ̀rẹ́ náà for now kò yẹ bẹ́ẹ̀ pé mo máa máa rò. ọmọ ayé ti advance ju gbogbo rọ́bìṣì ẹ lọ́nà kí ni nǹkan tó fẹ́ máa rò ṣó jẹ́ bébí àná àbúṣe sọ fún mọ́mísí ẹ̀kọ́ tó ṣe yẹ́sù bíi lọ́nà yẹn náà. wọ́n lè tajà ọ̀rẹ́ mi ẹ máa sọ̀rọ̀ gidi lẹ́tà. ló lè lè enjoy yourself. hey. <laughs> Eh. <laughs> you know, first mo sọ òun ọkùnrin tí obìnrin kú lọ náà tó bẹ́kún gbà á tó bá jọkọ̀ ẹ̀ nínú náà mo tún mọ̀ pé kókò wù sí pèsè mi kàn mí mo kò fi gbòdì mẹ́rin àyùbó etí mi bàjẹ́ lọ ẹ̀ bọ̀rọ̀ kọ́ mo sẹ́rìn náà. like sọ́sí sori tó tọ́nà sori láti ìgbà tí mo wà bẹ́ẹ̀ kò sí nǹkan náà tó kọ́ sí. Exactly. Alors, domu no hmm? no kò try. ẹ kò já ẹ. ohun that is over. Oh, thank you. <laughs> So, Or Sam, of course. Oh, Sam. Yeah. Sam. Um, okay, kilo ló ṣe é. Sam lo náà, mo ń gbádùn ẹ̀ náà. Gist yẹn dùn. Akin, are you okay? Mo, inú mi ò dùn. Why? That's it. perfect. every time to máa ti fẹ́ fail, ìfẹ́ mi àti ẹ̀ṣẹ̀ ló máa ń sọ díjà ó tẹ̀ kí n fẹ́ gbọ́. ìfẹ́ bẹ̀rẹ̀ má jẹ́ kí n yàrá ṣe. kálukú wa láàyè ẹ̀ ìwọ̀n bí a ti màrí ẹ̀ mo ṣe ń tẹ̀lé mọ́ bí a fi hàn lè kú lọ́kàn. come on Akin hold. Akin. I'm sorry. Sorry, not that bóyá mo ò nífẹ̀ẹ́. Ṣùgbọ́n tó mọ ara obìnrin náà tọkùnrin bá kọ ẹni sí wa, a máa kọ́kọ́ fi wọ́n ṣàkọ. Uh, are you saying you love him too? Yes. Are you saying you're giving me the chance in your life? Yes. My God, I love you. Uh, um, máa ní bó ṣe. ó fi yẹn lẹ̀ à ah. ẹ bàbá tí o máa serious. níbo ni straight bullet wà. ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn ọ̀rọ̀ kan wà ìpọ̀tà. báyìí wọ́n láì wọ́n láì wọ́n rẹ̀ kí ló ṣẹlẹ̀ kan ẹ ṣì lè ní kí láì fọ́lẹ́ dúkú ẹ̀. àwọn àìfarabalẹ̀ náà ẹ ṣe bí ọlọ́ṣẹ̀ wọn ní gbẹ̀rẹ̀ kan. ẹ wo ẹ fún wo yẹn sílẹ̀ ọ̀gá yìí dà. mo fẹ́ kí gbá ojú ẹ̀ ni. ẹ lè farabalẹ̀ kí ló ṣe nù. bí àyín guys ẹ̀yin guys ẹni sùúrù ẹni sùúrù níbo ni straight bullet wà ẹni sùúrù hundred báwo mọ ọ̀rọ̀ máa bá máa síbẹ̀ ọ̀gbẹ́ni kí a lọ jẹ kó ọ̀rẹ́ rẹ kó ṣì lọ bó ṣe wà tó bá sọ ọ̀rọ̀ tó sọ máa gbá ọjọ́ máa tẹ̀sí. ọ̀gáàmù ìjà lọ jọ. ọba o. bọ́ọ̀lù ẹ̀ ṣe báyìí a máa ṣẹ́ẹ̀tù ọmọ wa máa tó jẹ́ ọmọ lẹ́yìn ọ̀rọ̀. ó ṣe sọ fún mi pé kó máa ṣe. Mami Goji. Red bullet jọ torí Ọlọ́run iṣẹ́ yẹn má jẹ mọ́ ah, fiṣẹ́ yẹn lẹ fún mi má jẹ mọ́ a máa drop owó ẹ̀. dá padà jàre tó bá sọ pé ṣe sọ bẹ́ẹ̀ sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́ ah, wá àwọn àtẹ́yìn tó máa ń sọ òun ní tirẹ̀ o àkóso ah, mi ní kò lè rí láti pààyàn náà ojoojúmọ́ mo fi ń pààyàn kí ló ṣẹlẹ̀ ẹ̀ ń tẹ̀mí ti pa tipẹ́tipẹ́. mi pamọ́ mi pamọ́ mi pamọ́ ẹjọ́. àdírẹ́sì tẹ dúrọ́ọ̀bù fún mi bẹ̀rẹ̀ fún ọmọ jẹ́ ẹṣẹ́ ẹ̀ sí. Oh, tọ́lọ́ bá ń jí gbogbo òkú líle tó bá jí ọmọ yẹn kò lè àwa màmá gold má jẹun ojú ẹ o àìlú ah, ọ̀sà òsì ní ìlú wọn máa gbé irúṣẹ́ rere ránṣẹ́ mi mọ́ jèrè dá padà jèrè òun bẹ́ẹ̀ jẹ́ ká lọ jọ ìlú ah, ọ̀sà òsì wo nìyẹn jọ pàṣẹ dà ah, kí ni ìfọ náà àbájọ àti kásì ìlú gold wá sóòjọ ó ṣiṣẹ́ lu Ghana ni wọn dáhùn àṣẹ yìí lórí òun wáyé káà náà lọ bí tó jìnnà ó gẹ́sẹ̀ mọ́ bí ilé ti kún jẹ́ ǹjẹ́ mọ́ bí náà mo ṣe á mọ̀ how much you go pay náà ṣe á rí màá dẹ̀ sí ẹ̀ dáadáa jẹ́ ǹjẹ́ mọ́ bí. ǹjẹ́ ṣe ẹ mọ́ bí ó mọ́ mọ́ bí àwa lọ jábọ̀ ẹ̀pà tí ó kọ́ mọ́ kò síbi tí mi now um, girls mo kàn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ladies tell us báwo lè she? bẹ̀rẹ̀ pẹ̀lú t gold as in the team How báwo lè ṣe bẹ̀rẹ̀. yes. actually secondary school láti bẹ̀rẹ̀ hmm. mm-hmm. àwọn mẹ́ẹ̀ta kan discover Um, tí ló bẹ̀rẹ̀ orúkọ Wow. And they decide láti form group Um, at ń bára aṣọ̀rẹ́ láti gbà yẹn. Hmm. Mm-hmm. that's fantastic <laughs> that's interesting because kò common láàrin èèyàn obìnrin báyìí kẹ́ máa ṣe ọ̀rẹ́ bọ̀ tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ gba boyfriend ara yín ẹ̀ jà ló ìyẹn kọ́mọ̀ tuntun. Um, actually, I really understand ara wa. A ti ń bára wa bọ̀ for years. Ṣùgbọ́n o, ṣe rí oògùn o, hey, fàlíwèrè pé àárín wa lélẹ̀. Hmm. Ah, ó ń gbá lórí ẹ̀ burúkú burúkú. Ṣé wá rí òun náà? Tiẹ̀ wà lára ẹ̀ o. Hmm. Ah. ṣùgbọ́n èmi ni mo wà in between méjèèjì. <laughs> so èmi tí mo gentle tó yìí ló ń sọ pé mo wà okay there. so èmi bí mo ṣe wà mi ò gentle àbí. Mm. no mi ò gentle báyọ̀. ọbí ọbí ẹ ṣe àmọ̀ kan mi ò lè sọ nípa ẹ̀ méjì but um, as my baby mo sọ fún yín pé kò ní wàhálà kankan lára àtúrà ẹ ẹ tiẹ̀ rí àti kò falẹ̀ fà tí ń ṣe wọ́n ní wọn bá fi ẹ́ jọba ṣùgbọ́n máa ń ṣe pé oníkò ní dáfẹ́ ní tó sọ bẹ́ẹ̀ èyí tó ṣe yìí ń kọ́. <laughs> well well i'm grateful to god um, ọlọ́run fún mi níyàwó tó tó fine tó beautiful ìyàwó mi tún níwà mú mm-hmm. ìwà ìwọ̀n bí mi rè mi gbọ́dọ̀ jẹun ta o ah ìyàwó mi ń ṣe èyí tó máa ń dùn mọ́ mi nú jù ni kóbìnrin wà kó mèrè ṣe. <laughs> ẹni sùúrù ṣé kí n má bọ̀ ọkọ mi ṣeré ni. Ah, ah, ah, ó ti dábẹ́ ẹ̀ torí bẹ́ẹ̀ bá ti parọ́ gan àwa ò lè mọ̀. èèyàn kúrò lè parọ́ yes bóyá káwọn bá confam ẹ. ó ṣe kí ni kí ni ẹ sọ fún ẹ lọ́wọ́. all right um, on a night out so um, so what, what, what, what do you do. well um, i'm into banking. oh banking oh that's cool and you. well car dealer ni mi. car dealer. Yes. Uh, that's nice. That's nice. That's nice. Yeah. So it's okay. It's okay. And you? Huh? Yeah. Amy? Yeah. What do you do? Oh, um, yes. Um, I'm into um general supplies. General, like what? You see, as a general merchant, um, we are into anything vogue. Are you serious? As yes. in everything? Yes. Everything, you know, it depends on um, contraband trend. So that's what we we we venture into. No, she Jumia Latin Shishani. Ah no no no no we, we are actually bigger than that. You see, on the long run, I know. ó pé a lè ní branch um, company kékeré bẹ́ẹ̀ yẹn you know but um, for now network wa wide ju gbogbo tiwọn yẹn lọ. Oh really? Yes. In Nàìjíríà yìí. No, and abroad. Everywhere. Everywhere, <laughs> we are everywhere. well, already kúkú lọ ń jẹ́ friends wa mẹ́tẹ̀ẹ̀ta, àwa náà ti dọ̀rẹ́ nì. Mm-hmm. Can I have a business card? Hmm? Oh, card. Um, ah, baby, should buy the office in the wallet there. Thank you. God bless you. Ah, you see, um, I continue and rush for me. You know, mo actually drop a sorry table then um, me rot mo debi about um I, I, my business card. Uh, don't worry. Um, when next we see my my friend. Yo, then you, yo, she problem. I may be. I'm a katokuro mi am my street number. Uh, okay. uh, where's your office? Hmm? Your office. Oh, uh, office. Uh, we run a mobile office. Yes. Mobile. A mobile office. You know, everything to go digital. Say, um, uh, the, the the days of hardware. It's lost. People are in the software world, where the world is a global village. You know, you can actually transact from anywhere. So we run a mobile office. Um, whenever we have business, we transact anywhere. <laughs> yes. Uh, okay, any website or something. Eh? wo, Eh? wo, ẹ wo. We are here to enjoy each other. Oh yes. Yes. Okay. Actually, we are everywhere. Exactly. Our our Facebook, our Instagram, yeah. and uh, oh, that's oh, good. Yeah. Let me, um, yes. Okay. Kim, the Instagram and do you? Uh, yes, your Instagram. Instagram. Let me follow you. Yes. Oh, uh, you see, unfortunately, wọ́n ṣe àkàkà tì yes packet uh, company wa wọn akẹ so a ṣe ń build another one so I àìtí ìfẹ́ disclose a fẹ́ certify kò tó pa fún fáwọn ìjáde. Uh. Eh, okay okay okay all right I, I, um, let us make a toast <laughs> to to, to solid business. yes, yes. yes. <laughs> good deal. long time friendship. yeah. yes. <laughs> okay this way. Claro. Go ahead and open it. mo gba loan ní ọ́fíìsì as a senior marketer mo wà entitled láti gba loan ten million naira so mo wá gba seven million naira nínú ẹ̀. dollars. yeah ọmọ àwọn ṣinkó kan wọn bá wa ṣe business so dollars lọ fi sanwó fún wa ọmọ. Um, máa ń gbé kí n gbà ní náírà bẹ́ẹ̀ owó yẹn ti máa pọ̀ jù wọ́n ṣe máa ti pé kí n máa sáyìn bí sáyìn lọ́rùn kò yẹ bẹ́ẹ̀ so máa ń dúkọ́ fún mi ní dollars. kí ló fẹ́ fi owó yẹn ṣe. kí ni mo fẹ́ fi ṣe àbí kí la fẹ́ fi ṣe mo gbà fún ẹ of course. mo notice passion ẹ sí business tó ń sọ fún Tolú àti Bóyè the last time. that's why tí mo ṣe gbà á Akin, please use this money to open a company in our names. Akin ò sọ̀rọ̀ ni. O gba loan níbi iṣẹ́ nítorí mi. Like God said. jà. Tamilore your reason tí mi ti fẹ́ kan arrest ẹ is because of your antecedents in this company Most of the management be I have to see you personally. Tamilore kilo ló is sí twenty thousand dollars. tó equivalent sí seven million naira to gbà clients. Eh, ẹ wo manager ẹ máa help me ni mo ti sọ fún yín àwọn olè ló gbowó mi. Kemi help her. Eh? See, let me tell you one thing. At this junction, you have to come clean. Very, very clean. O dẹ̀ ní láti jẹ́wọ́ fún mi. See, tí o bá ní proof pé o le gba owó lọ́wọ́ ẹ, then you are very, very wrong. Kí ló ṣẹlẹ̀ sí owó tó gbà? Ó manager, mo ṣàlè parọ́ mọ́ra mi. Àwọn olè ló gbowó ìlọ́wọ́ mi. Ewu manager, ẹ máa help mi ni o mi ò mọ ah, má wo. Ah. Manager. Detective. Yeah. Manager detective bíi ti báwo. manager ṣọ́dẹ̀ ti jẹ́wọ́. Kò jẹ́wọ́. She's all yours. Madam, with all due respect, Miss Tamilore, ẹ máa ní láti tẹ̀lé wa lọ sí àgọ́ wa excuse me ma I waste time mi you. dẹ̀ fẹ́ lose patience me. please manager hello Me, ò fẹ́ lose patience mi torí pé ẹ jóbìnrin ni mo ṣe ń lo so anything you say or do will be used against you in the court of law so if you don't mind I tell mi. but manager help me. no no no no no. let me tell you one thing i've tried for you. o lè you are a thief please out. A woman ẹ lè máa yọ salary, sálárì mi díẹ̀díẹ̀. The person I am being calm enough. Please go. Pali, I'm rubber. Okay, manager, I'm a Maria Lisa. Ẹ̀yẹ̀ lọ not mi. Ẹ officer, me mi ò mọ kankan nípa owó I was robbed. Robbed. Now, nígbà tí wọ́n rob ẹ̀ police station wọn ló make report wípé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ. ẹ wo mi ò make any report any police station because i was scared. you scared. yes. scared of what. ẹ wo officer mo ti gbọ́ so many tales of police detaining people even when they know nothing. <laughs> now Tamilore let me tell you something ó dà pé o mọ̀ mi ó dà pé ọkùnrin mi bẹ̀ bí ordinary officer kan now go out there and ask about me Officer Musa, they will tell you a lot about me. See, mi o ṣe sumo, mi o ṣe jìnnà sí, mi ò dẹ̀ ṣe báṣepọ̀. Àwọn adding criminals to lójú ti ẹ mo ti ba wọn deal. At the end of the day, wọ́n ṣọ̀kan pẹ̀lú mi. Now I want to tell you the truth. To o so sòótọ́ fún mi, kò sí bí ṣe ń wẹ̀ yìí, ó dá mi pò mọ́ pa owó yẹn. Rárá o, mi ò mọ anything nípa ọ́fíìsà. Ẹ wo báwo mo ṣe máa ja company tí mo ti ń bá ṣiṣẹ́ for the past three years ló lè. ta nínú àwọn ọ̀rẹ́ ló lè wá jẹ́rìsì wípé lóòótọ́ ló wọ́n rọ̀bẹ̀. nobody mi ò sọ fẹ́ni kòkó. nobody <laughs> now mo fi ipò yẹ kó complete pẹ̀lú mi ni but mo rí wípé ó dàbí pé o fi find it very difficult to say the truth now i'm telling you something just believe me by monday i'm Officer, me ò mọ kankan Officer, <laughs> Tamilore. Tamilore. I'm not kí ló kóra ẹ̀ sí kí ni nǹkan tó kóra ẹ̀ sí mo lè pè ẹ́ mo bá ẹ sọ̀rọ̀ mo lè béèrè lọ́wọ́ ẹ pé ibo ló ti rí owó yìí táwọn ọ̀rẹ́ ò parọ́ fún mi táwọn ọ̀rẹ́ ká ní mọ̀ pé owó kọ́ńpìnì tó ti ń ṣiṣẹ́ ló gbé mi mi ò ní ẹ́fà gbà lọ́wọ́ ẹ̀ why why tó máa fira no sínú to tó tó pọ̀ tó báyìí torí kí ni torí èlò fún rẹ òkèlè gbígbẹ pẹ̀lú sòrò ó bẹ́tà ju oúnjẹ aládìdùn tí ò ní fọkànbalẹ̀ lọ. mi ò blame ẹ, mi ò condemn ẹ. The only thing tí mo wà against is stealing. láti correct gbogbo nǹkan tó wà ń lẹ̀ yìí owó tó gbé fún mi tó wà lọ́wọ́ mi màá gbé lọ sí company yín tó bá ti di àárọ̀ la màá jẹ́ kó mọ̀ pé owó tí wọ́n torí ẹ̀ tó fẹ́ fìyà jẹ́ ẹni lórí owó wọn rè kọ́gbà kọ́dẹ̀ withdraw case against ẹ̀ and last suspect. Akin má try ẹ̀ ṣé wọ́n ti charge lọ sí court already bó pẹ́ bóyá mo máa jáde so mo rí mo rí kó fẹ́ mi rí nǹkan tó fẹ́ dáwọ́ padà fún un ṣòyí tó bá wá di kàráǹgídá pátápátá wọn sọ pé kí n return owó wọn then má lè sọ fún wọn pé mo máa dá padà so má try láti ṣe mistake yẹn rárá. Oh, eh, eh, eh, o nítorí seven million naira o fẹ́ kórúkọ bàjẹ́ àná ah, èmi ò lọ́wọ́ sínú wọn bẹ́ẹ̀ no way tí màá tún kún bí first thing tomorrow morning i'm returning that money back to the company. Aki, sit the hell down. Not try mistake yẹn sori use that money to make more money in our names. Uh, uh, no I, i'm leaving mi me ṣe. ìwọ lè máa lọ sí. chicago. Uh, uh, uh, mr man èmi àti any one or two things láti about our sọ. yeah sit down. akin. Okay mi ò fẹ́ yẹ kó wá wò mí gbà ẹ̀ Mr. King, I believe we are friends already, Matty. And the only thing tí need that's what we're sìn ni pé need cooperation because mo rí pé gbogbo àwọn tó wá ń wo Tami Lọ́rẹ̀ láti jọjọ́ ìwọ ló wà very very important in our life and nǹkan tí èmi dẹ̀ ń ròyìn sìn òun ni pé èmi mọ̀ pé Tami Lọ́rẹ̀ ló gbé owó yẹn yes <laughs> mo dẹ̀ mọ̀ pé ìwọ bóde ṣe wà yìí ó mọ̀ pa ẹ̀ ẹ wò ṣí Akin I believe you know where you are station ló wáyé ó possible kó wá wòyàn kó má lè lọlé mọ́ and the only thing to lè save ẹ nígbà yìí is the truth tó bá lè cooperate pẹ̀lú mi na cooperate pẹ̀lú ẹ so Mr. Aki kí ló mọ̀ nípa seven million tí wọ́n wá ní company Tamilore. èmi ò ṣe ní company wọn èmi ò kàn pààrọ̀ owó so mo kàn wá wòyàn láti bí ni mo mo wá wò ń bí lásán mi ò mọ̀ nǹkan pa ọ̀rọ̀ owó. wọ́ tó bá sọ pé o mọ ẹni tẹ́ǹsìn máa accept pẹ̀lú ẹ̀ bọ́ mo fẹ́ kó mọ̀ wípé kò sí nǹkan tá a bò mọ́lẹ̀ tó gba mi òkè òmò ẹ́ wá no problem sit sit down. Kenzo ṣe lè ti gbọ́ latest gist báyìí. kí la rí gbọ́ o. o lè believe kan tí mo gbọ́ o. oh yeah hearing you. màá sọ fún ẹ end of the year lọmọ pẹ́lá wa yìí. aṣọ. Ah, wọ́n sọ wípé pálí wavon ẹyọ kankan tó máa ń fún wa èèyàn méjì ló máa pín lọ́tẹ̀ yìí o. irọ́ ni jọ kọ́mọ fìtì sọ̀rọ̀ gidi wọ́n sì máa níyàn kan páàkì kan a máa jọ pín ọkàn òótọ́ ni mo sọ fún ẹ. àwọn méjì pàkẹ́ ẹ̀kan ni lọ́sẹ̀ yìí. báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fà á. mo mọ seven million naira ti tami lọ́rẹ̀ gbé yẹn. ó gbé seven million naira. sọ fún mi pé ògbọ́n ni ó dẹ̀ ló wà ní iṣẹ́ ẹ̀. excuse me wait how did she do it báwo ló ṣe. mi ò mọ ìtorí ẹ̀ ni wọ́n ní fẹ́ fún wọn pálí kan èèyàn méjì. and ó tún máa affect salary wa. sáà wọ́n ti yes salary wa. bọ̀ kí ló dé kí ló tọ́ ìfẹ́ ṣe báyìí fún wa náà bọ́ ọmọ yẹn ó lè ní o. ó yẹ kó ọmọ yẹn ṣẹ̀wọ̀n ni o ó lè ẹ̀ sì pọ̀ jù kí ló dé bó ṣe máa ń tọ́jú ẹ̀ tó máa fi mọ́tò gbé lọ ṣe gbá ṣàwòrán ó lójú kòrò. ìwọ náà sọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lọ fún ó gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n yẹn. èmi ni mo máa gba post ẹ̀ hmm. tó bá ti lọ tán báyìí wa dé. madam ọ̀hún ta ni. madam ẹ ni. ìwọ sí mi. of course. o lè bùgà sí mi náà mo máa bójú ẹ jẹ ní ṣọkùnfà àdílé mi àti ẹ. ìgbéraga sí ẹ o ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Ah, bọ́n a máa ní láti gbà bẹ́ẹ̀ ni o pálí kan èèyàn méjì adoption. tí mo ti fọ́ọ̀nù fáwọn èèyàn kó mo máa fún wọn ní ìmọ̀ rẹpẹtẹ ah. ó ga o kí la fẹ́ ṣe báyìí. mo bá fẹ́ ṣe sí o tí màá fẹ́ sálárì mi imagine kẹ́mi ti dé. this is serious. Tómi kan tí mo ní kí n wá rí ẹ fún nìyẹn o mo lọ wo Tamilore. Ah! wọ́n ti fìyà jẹ gẹ́ọ̀ yìí jù tó bá rí bígẹ̀ ṣe rí sìn á wàá ṣàánú ẹ̀. ibo la ti fẹ́ rówó báyìí àwọn tó jẹ́ tó bá ní ká mú seven hundred thousand ibo la ti fẹ́ mí tiẹ̀ ní hundred thousand lọ́wọ́ àbí wọ́n ni. ìgbò ń jẹ́rò mi kò sí èmi tó jẹ́ pọ́sílà ni mò ń wọ́sùn lórí street ní everyday gbogbo ọ̀dẹ̀ tí ìjọra wọn seven million naira èmi nǹkan bá rí seven million naira ń sin ọmọ mi ò lè wá gbé ìwà e yìí wò wò wò sórí ò ní ìdá ti ṣàlàyé fún mi bí condition rẹ wá ṣe rí. mi ṣe bẹ́ẹ̀ mi fúnra mi lọ wò ó mo dé ní bó ṣe rí mo mọ̀ wípé condition ẹ̀ ti wọ́ sí ó critical gan. àmọ́ àtìgbà tí kíní ti ṣẹlẹ̀ lèmi kò ti jókòó ni mo sì mọ̀ pé òkè kí ni way out kí ni nǹkan tá a lè ṣe because ọ̀rẹ́ wa ni àṣà lè fi sílẹ̀ ká máa wò báyìí ọlọ́màjà rí nǹkan tí ò dáa tó bá jẹ́ pé àwa ìkan lára wa náà lè wà nírú situation báyìí mo wà ṣọ́ọ̀kù náà ní jókòó náà. wo ló jẹ́ kí mi lọ bá ta lò ó dẹ̀ mọ̀ pé ta ló ti há ìgé yẹn tipẹ́tipẹ́tipẹ́ títa mi lọ́rẹ́ kàn ń fipá tó ń fipá tó fi ń pa bàbá aláyédè lẹ́ni yìí owó ìwà ńlẹ̀ ni ó wà ńlẹ̀ bí yẹpẹ ni kò ní lára rárá mo ṣáà ti lọ explain gbogbo situations yìí fún pé ẹ nìkan ọmọ yìí gbà wọ́n kókó bá ṣe gbogbo ọjà rí pé ẹ nìkan ọmọ yẹn ti jẹ jùlọ rí kò sí nǹkan tó kàn mo ṣáà sí lórí ṣáà pé àárín pa ọmọ yìí pé ó tiẹ̀ ti calm down pé ó ti gentle bó dẹ̀ ready láti ṣe tiwọn ó dẹ̀ nínú problem pé tó bá ti gbà láti ṣe tàwọn àwọn máa fún wa ní seven million naira olúwo ṣe o but on one condition ẹ pé Tamilọ́rẹ́ máa rẹ́dì láti ṣe ìyàwó kẹrin ah, mo dẹ̀ ní kí lẹ́gbẹ̀ẹ́ ń fàárọ̀ ṣe tí ó lè jò ọmọ kòkú rí kọ̀ṣì kan náà ah, ah, olówó lẹni tá à ń sọ̀rọ̀ ń pa èyí. bó mọ pé yẹn ò lè possible ni gbogbo alamọ bí Tamilọ́rẹ́ ṣe nífẹ̀ẹ́ Akin sí eh, kò ní fẹ́ dá mi ìmọ̀ bá ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn sí o àdèlè fílẹ̀ sí bẹ́ẹ̀ yẹn kó kú síbẹ̀ o ẹ̀mí ìmọ̀ bá ṣe fẹ́ ba sọ́ báyìí tó máa gbà because ó nífẹ̀ẹ́ akin gan àbí kí ló rò kí ló rò bá lè ṣe sí báyìí. wọ́n bá mi di akin ọ̀hún gan ṣá àbáyé akin fẹ́ bàjẹ́ àbórí akin burú rẹ̀ mi ò rẹ̀ ní jèrè ẹ̀ bó ṣe wà àbáyé ẹ̀ bàjẹ́ akin olórí burúkú náà kọ́ ló dà gbogbo wà láyé lẹ́nu nígbà tí tàmí lọ́rẹ̀ gan òṣì èrè ó ṣe máa sọ pé ẹ torí akin kìnnìkan kìnnìkan òun ò ní bọ́ nínú wàhálà tó ń wà ó rẹ̀ èèyàn tó fẹ́ yọ òun ló báyìí ó wá máa sọ pé torí akin ayé àkè òní darí ibi tó wà. kò ní choice o kò ah. ní ní choice tiẹ̀ ni kò ní ní choice ó máa ṣe ni. èmi ṣèbí èmi ni mo mọ bí màá ṣe kó sí lọ́pọ̀lọ́ tó máa fi gbà because that is the only way out àti ọ̀dà bẹ́ẹ̀ ibo mo ti rí mí ní hundred k gan eh, ah, ó máa ṣe náà ni àwọn bá ṣe máa bá sọ̀rọ̀ torí. because I know pé ẹ̀yin lẹ súnmọ́ Tamilọ́rẹ̀ ẹ̀yin lẹ́jọ́ máa ń ṣe wọléwọ̀de and bí company wa yìí ṣe tóbi tó ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa ń jọ ń wà almost all the time I know pé irú nǹkan to ṣẹlẹ̀ sí Tamilọ́rẹ̀ kò lè ṣẹlẹ̀ tẹ́yin méjèèjì ò bá mọ̀ sí and I'm very sure pé seven million naira tí Tamilọ́rẹ̀ jí ẹ máa mọ̀ ń pa ẹ̀. now Tamilore ti wà ní detention and I have to call both of you kí n bi yín léèrè pé kí lẹ mọ̀ sí seven million naira tí Tamilore jí gbé tí yóò dẹ̀ fẹ́ sọ òótọ́ tó wà ń bẹ́ẹ̀. I want to hear from you kí ni opinion yín àti pé kí lẹ mọ̀ nípa owó yẹn pẹ̀lú Tamilore. I'm ẹ mo ní paro, ọ̀hún àwọn nǹkan tí mo notice nípa Sàmí Lọ́rẹ because these days ìṣesí si àti ìwà ẹ̀ ó mú ìfura dání bá ṣe ń sọ̀rọ̀ sí tó bá ti pe owó ó máa kò ń kíkí kò ń pe thousands o millions millions ló máa ń sọ ah, ah, ah. ṣó wà ń bẹ̀ ní fún sílẹ̀ kí n rojọ́ in fact ó ní òun tóun bá tiẹ̀ máa kúrò ní Kòròdú yìí pé Ìkẹjà lòun kó lọ from Ìkẹjà sí banana island mo ní àá èlò ló ń gbà ó ní àkílẹ̀ ah, mi mọ̀ kémi lọ jókòó képe kíláwà mọ̀ ń pè kò tó mọ́tò ohun tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí jíìpù ni mo ní àtàmì lọ rẹ ọ̀gá wa sí ọ̀gá wa tó wà láàbùrọ̀d àwọn náà ń lo jíìpù àwọn senior staffs gan ṣe gan wọn lo jíìpù ó ní à ah, ibẹ̀ ni kémi wà o ibẹ̀ ni kémi wà fún tó ń ṣẹlẹ̀ lòun ti rọra sọ fèmí yẹn gbogbo nǹkan tí mo mọ̀ nìyẹn sá o. Um, ok tó ń sọ fún mi sìn tó ń sọ tí Kẹ́mi lè ṣe ẹlẹ́rìí ṣé tí a bá dé station àbí tí àwọn ọlọ́pàá bá débi báyìí sí ṣé o lè sọ gbogbo ẹ̀. rárá sá ọ̀gá mi ò sọ sá. o lè sọ. àtọ̀ sá. alábòsí ni ẹ. kò rí bẹ́ẹ̀ sá. o kì í ṣèyàn gidi òpùrọ̀ ni ẹ olè ni ẹ jàgùdà ni ẹ you're nothing but an empty barrel. quiet when i talk you shut up mo mọ nǹkan tó ń ṣe é position ti Tamilore wà gan mo tẹ máa mọ̀ nígbà mi tẹ máa hájú máa ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ ni post yẹn ló wù ẹ́ and you are a liar you are a failure ẹjọ́ mọ̀ ń pa ẹ̀ ẹjọ́ dín ní ìwọ gangan ló máa tì í ìwọ gangan ló máa ní kó má jẹ́wọ́ ó ní quiet. see let me tell you one thing kí n tó dé ipò tí mo wà yìí mo pass through stages. I have once a cleaner in this company in fact there was a time tó jẹ́ pé èmi ni máa monitor generator kí diesel má tánú ẹ̀ yes mo ti ṣe pa rí lẹ́yìn ọ̀gá but bí mo ṣe ń ṣe gbogbo yẹn mo ń lọ sí school because education is the best policy. because tó bá jẹ́ pé mo ti wà frustrated ni mo ò ní wà ní position tí mo wà lónìí now and I don't want you to be frustrated reason yẹn tí mo fi pè yín kí bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ but now ẹ fẹ́ listen sí mi now òun wá síbí báyìí sìn òun blackmail òun sọ̀rọ̀ tamilọ́rẹ ẹ̀ẹ́n ó ṣe gbá ó ṣàwo and now pé kò wá sọ lójú àwọn èèyàn pé no it is true gbogbo nǹkan tó sọ you said you can't look at you look at you. kẹ́mi jọ kí ló lè sọ nípa tamilọ́rẹ. before man and God mi ò suspect anything reason ni wípé mi lè sọ rí pé tó pé mi ìgbà tí àbí pé mi láìkẹ kí n parọ́ mọ́ so nípa owó yẹn mi ò france anything láti mi ò sọ anything. ẹ o ṣọ. bẹ́ẹ̀ sọ. kẹ́mi kẹ́mi kẹ́mi. yes i'm here. you are very sure pé wà títa mi lọ́rẹ́ ti jọ di. ah rárá no look at you o ò rí nǹkan kan sọ nípa Tamilore seven million naira. Do you think seven million naira is a small money? No, it is not a small money. Ẹjọ́ dín ni, ẹjọ́ mọ̀ It is unfair. O dẹ̀ ma affect gbogbo wa. Yes, I know. O ma affect gbogbo wa níbi salary. O ma affect wa. Ẹ mọ̀ pé wíwọ̀n là ń tà. Àwọn wíwọ̀n tá máa ń every year O ma reduce carton wivon lẹ́yìn bíi méjì mẹ́ta máa pín ní ọdún yìí of course àjọ máa forí kò ní seven million naira yẹn pọ̀ o yeah ó pọ̀. Um, ah, Linda Saturday is very nice but I, ah, I'm sorry Nabila mi feel pé mo máa accept my offer to follow you because. Um, this is a very nice building and um, it's a loan building eh, èmi nìkan máa sanwó mi sanwó security sanwó ọ̀nà sanwó this sanwó that and um, eh, mo fẹ́ marry ẹ ṣe mi ò mi ò mi ò try láti tàbí ẹni tí ò mọ̀ rẹ̀ ah, but <laughs> ilé ìsìn tabaníkàwọ̀ ládùúgbò yìí paranum a máa lọ bí two million naira mi ì rówó maintain ẹ̀ mi ì jẹ́ ọ̀párápá in fact tí mo ṣe wáyé tí n bá rí ẹni owó sínsìn lára àwọn owó tí mo san kù táwọn fún wa náírà lọ́wọ́ mi ní màá lọ sọ I still have a debt of seven million naira somewhere mi ì lè wá ní pé mo fẹ́ wá rí owó sìn kí n lọ máa no no no no. for now my manager do you understand. darling ó ṣe má dára ẹ láàmú you don't have to worry yourself o ní láti máa gbére lọ́kàn sókè tó tó báyìí mi ò rent bíbá by ẹ̀ now. for real ilé popsi mi lélẹ̀ as a matter of fact this is the list of my dad's house tó kéré jù bẹ́ẹ̀ lélẹ̀ pọ̀pọ̀ security ti ma ń sọ fún ẹ ta máa ń rí tó tip yẹn òun ló ń lo gbogbo wájú yẹn òun ló ń gba rent ẹ̀ òun ló máa ń gbọmọ tá máa kó àwọn ọ̀rẹ́ tọ́jọ́ ń ṣe kíní ládùúgbò wa so mọ́ òkú tó yóò fún mama kan máa jàǹfààní lẹ̀ I can just fix you in here that's why tí mo ṣe mú ẹ wá bíbá you don't have to worry yourself. so so tí n right ilé ìlú kéré jù nínú àwọn ilé popsi ẹ̀ and um, security yẹn lásánlásán sam ló ń lulẹ̀. honestly speaking. wow. wow wow wow wow wow wow baby jọ ṣe nǹkan fún mi. okay darling. bá mi bàbá ṣe sọ̀rọ̀. Oh. jẹ́ kó mọ̀ pé mo lè ṣiṣẹ́ that I was once into business jẹ́ kàn pé mo lè ṣe business mo lè ṣiṣẹ́ tó bá kàn lè assist me pẹ̀lú anything I I will boom I will, I will, I will spring up back to life. Akin má dára ẹ láàmú relax mo ti already bá popsi sọ̀rọ̀ already about seven million naira tó sọ ìyẹn ń ṣe big deal mo ti bá wọn sọ as a matter of fact mo ti hype ọmọ mi ṣe bí ẹni pé o really you understand mo hype. mo gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀ lójú wọn mọ̀ mo kó náà mọ̀ mo ṣe gbogbo ẹ̀ so that ọ̀rọ̀ mi máa ní value níwájú wọn and to God be the glory wọ́n ti accept. dẹ̀lú ìdẹ̀lá àwọn business kan tó ń ṣe wọ́n máa ń ship mọ́tò fáwọn banks àwọn insurance company and all of that. mo ti rẹ́rìí for me, èmi ò tiẹ̀ mọ̀ pé ó ṣe é bọ̀ èmi ah, sọ fún ọkọ tí ṣe better than that. so taba bá bẹ̀rẹ̀ at least a máa rí nine ten to like twelve million naira wọ́n máa wọlé fún wa at least for a start isn't that beautiful. awa wa wa wa wa it's it's cool though ó kéré sí nǹkan tí mo make tẹ́lẹ̀ to oh, understand yes yes mo sọ fún ẹ náà ìgbà tí mo ìwà ẹ̀ tó bí sẹ́kọ́ tó pé àwọn fáwọn ẹ̀ náà gbà mí yẹn mo make what every business tó bá kéré jù tó máa ṣe ni bí a mo make bí a fifty million. but you know ìgbà tí mo gba loan to come n bank tó yẹ pé mo wá sunday mo tún wọ̀ ẹ̀kú seven million naira now. Oh, so nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ngàn nìyẹn. Ah, but it's okay, it's okay. My manager for a start, John. I mean, no, let's. You know, I'll do anything to make you happy. I love you, baby. I love you more. I promise you, tí wọ́n kò bá padà wá sí normal. Ah, I yag bo Are you for real? Oh. èmi ni mo ránṣẹ́ sí ẹ pé kó wá sí àwọn fact kan wà tó jẹ́ pé o understand about life. sori ní ìgbà mi ọlọ́run máa ń ṣe àwọn kankan tí kò yé ẹ̀dá tó jẹ́ pé òun nìkan ló yẹ. sori ẹlòmíì máa ma gbàdúrà kíkan kíkan kíkan ó máa gbàwẹ̀ kì í ṣe pé ọlọ́run gbọ́ ọ torí pé ọlọ́run ọba elétí gbóhùngbárò yìí ká tó sọ ká tó rò ó ti mọ̀. for example ọlọ́run máa mú èèyàn pamọ́ fún ìdí kan àbí èkejì. ní ìgbà míì ọlọ́run ọba ọba onísábàbí á jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ̀dá kí ó ba lè mú pamọ́ lójú ọ̀tá máa wò ẹlòmíín gbàdúrà sí ọlọ́run pé òun fẹ́ ra mọ́tò. ó gba àwẹ̀ gbàdúrà kì í ṣe pé ọlọ́run gbọ́. ó gbọ́ ṣùgbọ́n ó lè jẹ́ pé mọ́tò yẹn ló máa ṣekú pa reason ni ẹ tọ́lọ́run fi ní yọ̀ǹda mọ́tò fún un tọ́lọ́run bá wà wò pé ó tún fẹ́ lọ wọ mọ́tò ọlọ́run á jẹ́ kó wà ní ìdùbúlẹ̀ àìsàn téèyàn bá wà ní ìdùbúlẹ̀ àìsàn àti jáde kò ní lè sí débi tí mọ́tò máa ṣekú pa torí pé ó yé ọlọ́run bá òun náà pè ní oore ọ̀fẹ́ grace ọlọ́run á tún fi ẹlòmíì pamọ́ àyà níwèrè torí kí ọ̀tá má bàa nípa lórí ẹ̀. ọlọ́run ba ọba oníṣẹ́ ara amóhìyàn pamọ́ fún ìgbà díẹ̀ kí ẹ̀mí ba lè wà. sórí gbogbo ìgbà tó wà ní ọgbà ẹ̀wọ̀n yẹn ọlọ́run bá fi ẹ́ pamọ́ fún ìdí kan àbí ìkejì ni ìwọ lè má mọ̀ òye ọlọ́run ọba ó ṣeé ṣe ká ní pé ó wà tó ò sí ní ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ kò ṣe wà ní ìta báyìí ó ṣeé ṣe kọ́ta ẹ̀ ti kú jẹ́ kó wà láyé ó jẹ́ kó wà láyé ó tún wá wà ní ààyè ara ó tún wá ń bá mi sọ̀rọ̀ wọ́n nù wọ́n ṣòro pé ó tọ́pẹ́ ó tún jọpẹ́ lọ. ògo ni fọlọ́run ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan mo láìkẹ́ gan. sórí gbogbo ìgbà tó wà ní ibẹ̀ yẹn náà ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan mo sa gbogbo ipá mi mo sa gbogbo agbára mi in fact kò síbi tí mi ò dé pé kó má bàa ṣe wọn but management. bọ̀ èèyàn kan jáwádé ìnáwó tí management bá ti take decision that decision stands their word is their bond kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe èmi nìkan kọ́ ni management reason yẹn tó fi lọ sẹ́wọ̀n but thank God. Um, sori gbogbo àtò wà bẹ àwọn Japanese tí a bá deal. pé kó tó di pé àwọn sign àwọn contract yẹn eh, wọ́n ní láti rí ẹ pé ìwọ ni o ní final say la fi wá take decision pé ok tó bá kúrò ń bẹ yẹn tó bá wá then we tell them pé um, company ló ló níṣẹ́ o travel o dẹ̀ ti dé then we can start. and owó yẹn dẹ at least tabanika wo ó lọ sí bí abi fifty million naira. ìwọ náà wò ó pé fifty million naira ó pọ̀ èlò ní seven million naira ní ẹgbẹ́ fifty million naira ni company fi wò pé ah ah ọmọ dáadáa lọmọ yẹn ẹ jẹ́ kó máa bọ̀ wálé. ẹ wo manager mo ò ní lè bá company ṣiṣẹ́ mọ́. what. kò ṣe wípé mi ò lè bá company ṣe business o but ó máa wà lórí contract kò yín orí percentage ló máa wà. Um, anyway tó bá jẹ́ pé bó ṣe fẹ̀sí náà nìyẹn no problem the decision is yours but èmi ṣá mọ̀ wípé kí progress kó wà company go grow ìdàgbàsókè everybody everybody wà alright you understand um, but o uh, máa ní láti sign àwọn document kan tó di pé a continue. in that case manager máa lọ máa rò. no Pamilore o understand nǹkan tí mo sọ. two days sir. mo ń ṣàlàyé fún pé ó máa sign document pé owó ò ní miss pé everything máa wà accurate ó lè dìde ó lóun fẹ́ lọ́ọ́ máa rò ó. ẹ kúrò lẹ o ẹ kúrò lẹ ẹ jọ máa ẹ akin ni mo béèrè. akin. ó ga báyìí ó pupa ó ní irùngbọ̀n. ok bàdá akin wọ́n ti kókó mi báyìí tipẹ́ ẹjọ́ máa ibo ló kó lọ ah mi ò mọbi tán kó lọ o ṣùgbọ́n ní ọ̀rẹ́ wọn kan bábà tó wà ní ìta ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ìyẹn máa mọbi tán kó lọ. Hello, young lady ẹ jọ um, akin ni mo béèrè. akin mm-hmm. láti bo láti inú ìlú iná ni. Mm-hmm. hold on um, baby darling Olalejo. i don't know she's here. By the way, mo rò pé ó lọ ni. Yeah, I'm already leaving. Akin báwo ni? Tamale ìwọ ni mo rí wẹ́rẹ́ yìí. báwo ni everything jọ́lọ́dé. wọ́n ti fẹ́lẹ̀ níbẹ̀ Ah, good to see you. That's good. That's good. That's good. That's good. Um, baby, tí mo sọ fún ẹ ni pé mo fẹ́ gbọ́ ẹ̀rí. Bẹ́ẹ̀ mm. mo ṣaláìsí pé àbúrò ẹ̀ kan tó wà. Oh, oh, oh, I can remember. Yeah. She's the one. Ẹ ní ẹ, ní ẹ, ní ẹ. Ah. Ní ẹ. Ẹ lẹ́wọ̀n ni bó ṣe wá yẹn. Mm, for real? Gbọ́dọ̀ fẹ́rẹ̀ lẹ́wọ̀n. So Akin, ọ̀tọ̀ nìkan tí mo gbọ́. Pé ipe ìwọ o moving pẹ̀lú obìnrin mi. ṣùgbọ́n ah, ok o tẹ ní respect eh, ex boyfriend ẹ̀gbọ́n ẹ̀ to ṣaláìsí ni mí eh, torí pé mo láìkí ẹ ńgbà yẹn pé ọmọ dáadáa ní ẹkẹlẹ kan kó tó wà tó wù kó tó rún ẹ lẹ́wọ̀n nìyẹn eh, ẹgbẹ́ rẹ̀ ṣaláìsí ṣé mo ní mo mọ̀ wọ́n láìpẹ́ mọ́ ni alẹ́sàn ah, sórí um, mi tẹ mo bó ṣe get address ibà ẹ̀ náà bó ṣe mọ bí but all the same. Um, it's okay it's okay. Yeah? But, máa má rò má rò má rò má rò but ìwà tó ń gbà yẹn tó fẹ́ràn lọ sẹ́wọ̀n yẹn má wò mọ́ o wíyẹ o ti dé látẹ̀wọ̀n sí i mi sọ pé o change wa ẹ ẹlẹ́wọ̀n ní bó ṣe wà yẹn. ẹ wò àǹtí ẹkún tẹ fẹ́ máa sun yẹn ẹ ní láti máa sun ẹkún nínú compound tèmi. kò tiẹ̀ dá. ẹ máa pa ìdà ìdà bẹ́ẹ̀ ṣe ń pò ìkiri náà lè máa sun ẹ máa lọ sunkún yín síta please. so akin ó tọ́ ló àwọn àgbà. tó sọ pé. tó ní ká díjú ká ṣe bí ẹni tó kú. ẹ ẹ listen listen ṣe ìwọ gan tó di ojú tó pretend mi tó kú yẹn ò lóòótọ́ yes so àwọn èèyàn tó ń bá dìgan wọn ò lóòótọ́ sí ẹ jọ má jẹ ntọ yẹn lẹbẹ kan jọ mú bẹ lẹbẹ kan ni ogbon tó sọ fún yẹn wọn ni kò jáde jọ jáde ṣùgbọ́n. <laughs> kò burú <laughs> akin èmi ajáde àmọ́ akin mo ń padà bọ̀. ẹ ẹ wọ bọbí má padà wá mọ́ because mi lè máa fún ẹ ní contact àwọn èèyàn káàkiri pé ẹ ebèrè lè nìkan gbé ń sìn mi lẹ kò sẹ́ni tó fẹ́ tó yàrá gbẹ̀lẹ́ lẹ́wọ̀n bíi tẹ̀ náà. it's okay you can leave. just just go. síbi ẹ ti géètì. <laughs> ìmọ̀ tó ṣí géètì fúnra àwọn èèyàn báyìí nínú ilé mi i don't know. ṣùgbọ́n <laughs> tó yàrá tẹ̀wọ̀n tó yẹ kó o kí mo ra ẹ kó o dress set o tún o tún o tún tìǹtìrù o fix nails. bọ́ akínbó ló ti máa ń mọ àwọn olóòórùn báyìí rí náà. Ah, kí gbogbo i don't trust you akínmi ògbẹ́rí ẹ̀ jẹ́jà rẹ̀ tí ó bá ṣe pé ó ní kankan tẹ́ ti dàpọ̀ ni kò ní walk into my own house kó a máa sọ pé òun béèrè ọkọ mi for can you imagine what the heck. olórí burúkú sáàmì ló fà á. Ah, I guess so cause tí orí sáàmù bá dàrú kò ní ṣí géètì wá fún un ní idiot he must be very stupid. orí yàn tó rí báyìí tó tún tí wọn tó ń rí báyìí ó dẹ̀ jẹ́ kó wọlé anyways i don't want to spoil my mood jẹ́ máa lọ síbi tí mo rà. ẹ bá mi ti gé tẹ̀lé yìí. i will do that. sáwọn yẹn máa sáà kẹ́lá sí. ọ̀rẹ́ ìdè ọkọ tó máa ṣẹlẹ̀ ni kó tẹ̀kẹ́ tó gbọ́. Ah. wà á máa ń nà ya ẹ̀ mọ́mọ́ kókó ọ̀bí ẹ̀ dá ìyá owó ẹ̀ sí ẹ̀ wá ọ̀bí à bàbá o ọ̀tá ń jẹ́ o omi lọ ta ọ wà wà kí ló ṣe ẹ. aláyẹ ẹ mọ̀ kọ́ ẹ mọ̀ kọ́ tí bá ti nọ báyìí inú mi máa dùn ní ọlọ́run inú mi dùn ní. wà kí ló ṣe wàhálà ẹ̀ máa ń nà ya ẹ̀ mọ́mọ́ kókó kàábà ibo ló ti fẹ́ rí yẹ. àánú ìyá àfọwọ́ kò kò sẹ́yìn lórí kéré kan táyọ̀ táyọ̀ táyọ̀ àti fọwọ́ sẹ́yìn lórí kéré kan. àkàwù yẹ ọdún dẹ́jọ́ yàtọ̀ tó sá pàápàá màmá yẹ o àgbà tí wọ́n rí ibà mo ti wọ́n ti jẹ́ ìyẹn wọlé. ó yá tutù wà. yàgò tutù wọlé. yàgò tó bí sífà. bàbá o tutù ti wọlé tutù ó yá tutù. ó yá ìwọ ìwọ fa ìbalẹ̀ gbogbo ẹ ọ̀rẹ́ sè é ọ̀gá ẹ àti wá sí mi yín sẹ́ ọ̀gá máa ń palẹ̀ ní máa ń kálá àtìgọ̀ wíyẹn máa jẹ́ nìyẹn. màmá nìyẹn ẹn tó ṣẹlẹ̀ ní pé wọ́n ní ẹmọ́ ló lọ sàn àfẹ́ lólóoru àṣírí ọlọ́run wọn ní kò sígbà tí ewu ò lè rìn tí ọjọ́ gbogbo ní tẹ ewu lóòótọ́ ṣùgbọ́n nǹkan tó bá mú ewu tó jáde lọ́sàn-án gangan ewu burúkú ti léwu jáde iṣẹ́ burúkú kan tó ti wà lẹ́yìn tó ní bí àbúrò yìí bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn tutu tutu wa tutu náà nìyẹn o tí bá sọ fún yín pé mi gangan ni fa oya arínúròde oore nígbà oore jẹ ká yẹ bá jẹ yọ. yéèmí sórí yàgò agamu yìí sórí yàgò ètò dé yẹn lálẹ́ yìí owó ti dé ọlọ́run. bó ṣe rí rẹ̀ tutu tutu wà nìyẹn. mama gold mò ń gbọ́ ẹ báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ àti ẹni bèbí ìṣá ó lọ ṣẹ̀wọ̀n nítorí bọ̀bọ̀ kan ni ìgbà tó máa dé láti skul báyìí bọ̀bọ̀ yẹn ti lọ fẹ́ lómi nìṣá ó wá ní pé ká ṣe kí ni ká yanjú ẹ̀. ń gbọ́ ṣé lóòótọ́ ni ó lọ ṣẹ̀wọ̀n nítorí ẹnìkan kó tó dé ó ti gbéṣẹ́ ìgbàbò mi custom ti mú mọ́lẹ̀ ó ti délé ikú má wà kú kiri mọ́ o ṣé kíkú pa àbí kíkú má pa. sọ̀rọ̀ náà ó dẹ̀ ṣe ah, bí àsè. kí ló àṣẹ lélẹ́yìn lóòótọ́ o. ṣé ẹ tó ń gbọ́n náà ó kọ́ darí pọ̀ ni o tí ó jà rárá ni. ó lọ pọ́kàn pariwo stébulẹ̀ stébulẹ̀ ti lásán ni àtàbátàsí ọwọ́ mi ló wà irú ikú tó bá fẹ́ kémi fi pa òun ni kí wọ́n sọ ṣáṣìdì ni kí n dá sí ni ṣé laláǹkì ti bí fún ni. Eh, nǹkan tó ń tẹ̀fẹ́ kalu ni pé kalu tibítibí fún kò bá ń fọwọ́ bá lásán kó máa gas kó máa mú ah. títẹ̀ sí wa ah, máa gbádùn yẹn gan. o fẹ́ kí n lọ káwọn bàbá mi lábúlé. ọlọ́run. ẹ o ti mọ̀ pọ́wọ́ mi ní kú wa. ọlọ́run. èwo ṣe é kú èmi gan-an. èèyàn. gbogbo àdó kú àtòmí ló wà kí n lọ lé kí n lọ mú tì mí rẹ ah. kí n kàn fi gún. ó dà máa láàdó tí bí ṣùgbọ́n owó dé owó yẹn máa pọ̀ gan. kékeré nìyẹn tí bá ti rí ẹ kó máa bá owó yìí ni owó yìí ni owó yìí ni owó yìí ni. ọmọ ilẹ̀ yìí ó gallant sọ ọmọ náà lè ṣe yàsè gbé fọ́tò ẹ̀ jáde kọ́ wò. o gbọ́dọ̀ pẹ́ mọ̀ òun rèé ah, ikú ti pele sórí tó bá ti délé ẹ̀kan sọ fáwọn ẹbí ẹ ẹníjọ́ mẹ́jọ ló kù báyìí lẹ́yìn lẹ́yìn ìjọ́ mẹ́jọ ẹ. ẹ tẹ òbútú àárẹ̀. ọlọ́run láti ní ọkọ̀ máa balẹ̀. zero zero. máa tẹ ọ máa ṣe ṣóun. double five. akin onírọ̀ nìyẹn onírọ̀ láì yẹn tí òun ò fẹ́ kí ọ̀lẹ́ ló wá tọ̀ láti jọjọ you are making me a fool abi you are making fool of me abi kí ló kí ló fi ní gbẹ̀yìn akin kí ló fi ní gbẹ̀yìn i don't like it i don't like it what do you take me for. i don't like it o i don't like it ara irú kí gbogbo yẹn náà irú irú irú owó olùdó wa yẹn Are you making me a fool or what? Are you making fool out of me? Do I look like a fool to you or something? Oh, wọ́n jẹ́ kí n máa fi pé ẹ̀gbọ́n gẹ̀rẹ́ ló ń fẹ́. Not knowing that pé gẹ̀rẹ́ gọ́gọ́gọ́ ló ń fẹ́. I can't just believe it. Ayé ọkùnrin ayé yín ti bàjẹ́. Ayé yín ti irun jàgàjàgà. Ó ti irun completely. Ó máa ṣe oṣù máa ní irú mi báyìí. Tí wọ́n máa cheat on me with that stupid looking village girl. Ọmọ adarí pọ̀ ọmọ tó dàbí àwọn ọmọ tó máa ń jojo ètí e, e, e, títì kiri yẹn. What's the meaning of that? O wá ń cheat on me with her. I can't even imagine it taking. Odojú ti na and I'm highly disappointed in you. I'm highly disappointed in you. Bàbá mi sọ kúrò àpẹ́ wọn màá. Are you done? Whatever. Can I talk now? Certainly. Thank you. Linda. Mo sọ pé nígbà tó mọ̀ mí, kò sí nǹkan kan pa mi tí mo fi pamọ́ fún ẹ. Now, kíní kan tí ẹ̀yin obìnrin ò kí realize lélẹ́yìn. Nígbà míì tí ọkùnrin ò bá fẹ́ kí ẹ mọ nǹkan kan, kò ṣe gbogbo love yín kò ṣe gbogbo keep ọkọ away from you it's because ọkùnrin yẹn fẹ́ràn yín ó dẹ̀ respect yín. àwọn ọ̀rọ̀ kan wà wọ́n á permissible they are called white lies. whatever. and white lies are meant to protect something valuable. now listen white lies ọ̀kẹ́lẹ́ dé wáyé o like I said èèyàn máa ń fi protect nǹkan tó bá wà valuable sí yàn ni like a treasure. Because I value you. Mo parọ́ yẹn fún ẹ torí pé mo value ẹ, torí pé mo nífẹ̀ẹ́, torí pé mo bẹ̀rù ẹ, torí pé mo ràn ẹ, torí pé mo kẹ́ ẹ̀ pa ẹ. Tí mi ò bá ràn ẹ, màá ní ẹ mo ti fẹ́ rí, mo ti fẹ́ rí màá ẹ kí ló gbọ́ngàn. O ò pa mí nà. The worst wà ló ṣe mọ́. But fine because mo respect ẹ, mi fẹ́ kó feel bad. Fine, mo gbà. Mo ti fẹ́ rí. But that was then, and this is now that was my past ṣé ìwọ ò rí pé past mi ló fẹ́ wá ń sẹ̀ láti dá ìfẹ́ wa rú past mi ló fẹ́ wá ń sẹ̀ láti dá present and the future rú try to get that ọ̀nà tí sátani fẹ́ lò láti dá èmi àti àwọn olèlè ìwọ ò ṣe gbóhùn sátani lọ. akin mo ti rí pẹ́ẹ́nu mi ò fẹ́ ká ẹ mọ́ and the next thing i'm gonna do now is to call my dad kí n fẹjọ́ ẹ̀sùn wọn kí n mọ̀ pé mo mọ̀ nǹkan tó wà mind mi mo pour it out. tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ àárín èmi àti ẹni ọ̀rọ̀ past mi ni má mú past wá sí eh, eh, wá sí present má jẹ́ kó affect future èmi àti ẹni. <laughs> but Akin you, you know I care about you so much right. and you know I love you too. Akin why are you doing this to me why, why are you hurting me why are you making me feel bad. see it's only my past trying to come back to hurt us. now let me tell you this. n tó tọ́ mo ti ọmọ yẹn rí. Hmm? now but torí pé ìwọ gangan nìyàwó lé mi ìwọ gangan lẹni tí mo yàn láti ọ̀run ìwọ gangan lẹni tó lọ yàn fún mi ẹni tí ọlọ́run mú tó yọ egungun mi báyìí tó fi create ọlọ́run wá ní pé èèyàn kan fẹ́ wá from nowhere ó fẹ́ jí mi pamọ́ ẹ lọ́wọ́ ọlọ́run dẹ̀ fi pè náà ọmọ yóò dísà àbọ̀bọ̀ yìí ó dẹ̀ rán lẹ́wọ̀n èmi àtẹ́lẹ̀ pàdé. Bonnie, I love you so much. I love you. Mm, great, Bonnie. Okay. okay. <laughs> Please don't tell them anything. <laughs> I won't. Cross my heart. Uh, trust me now. I need to show you that I truly love you. mm Now, take it! <laughs> oh my god! <laughs> Olúwa tàmínà sincerely hope you won't get to read this letter. And if at all you have to read this letter, I pray it won't be too late. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi láti jẹ́ kó mọ̀ pé gbogbo owó tí ó torí ẹ̀ lọ jìyà lé lórí lẹ́yìn tí mo lọ sẹ́wọ̀n tán, mo kó sọ́wọ́ àwọn gbájúẹ̀ tí wọ́n gbà mí, mo sì pàdánù gbogbo owó yìí. Èyí ló jẹ́ kí n rò pé mo ní láti wá gbogbo ọgbọ́n àti gbogbo ọ̀nà láti rí owó yìí padà kó tó dé láti ibi tí ó lọ. Anthony tó bá ń wá àgbàyà yàtọ̀ ọ̀hún aláìní ìtìjú kán wá mú bọ̀bọ̀ tó ń pè ní akin yìí ìkà ìkà gidigidi gan òun ni bọ̀bọ̀ yìí. ẹni bí wípé akin àti one useless girl kan tẹ́ bá ti ẹ̀rọ ọmọ ìyá Anthony kan tó tẹ̀ máa ń dùn mí jù àwọn ọmọ tẹ́ pé tó bá rí mi wọ́n máa bá mi nu bàtà mi wọ́n máa bá mi gba handbag mi làwọn ọmọ yìí àwọn ọmọ tó máa ń fọ́ọ̀mù èèyàn yẹn làwọn ọmọ yìí àwọn ọmọ upcoming àwọn ọmọ wọn náà bíi àwọn ọmọdégbọ́n bẹ́ẹ̀ belong àwọn tó look up to me ni akin wá ń fẹ́ not only that antoyin akin tún wá ń parọ́ fún mi pé gbọ̀n ọ̀gẹ́ ọ̀yẹn lòun ń fẹ́ fine that was this particular day i was actually going out i met this girl on my way bó ṣe dé mo kọ́kọ́ rí i pé unpleasant smell kan ó wà all around i was like kí ló ń go on ṣe understand me. ló bá dé olókẹ́sẹ̀ lẹ́sẹ̀ ló ní ẹ ẹ ká sàn agídí gan ló tún fi pè mí láǹtì ibẹ̀ lára ti ń fún mi ló bá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ló à ẹ eh, mò ń béèrè akin o. I was like láti ibo kò kọ́kọ́ fẹ́ dáhùn agídí ló fi sọ pé àtinú ìlú iná ni can you imagine that effrontery mo bá dẹ̀ pé ọkọ mi pé darling o ó lálejò kò kọ́kọ́ fẹ́ dáhùn mo ó kà mí lóhùn bíi three times kó tó dá mi lóhùn ìgbà tó mo dẹ̀ mọ̀ pé ìwà akin yẹn tákin bá ti wà guilty of something ó máa ronú irọ́ tó máa pa kò ní tètè dáhùn ẹ máa rò pé busy but he wasn't busy ó ń ronú irọ́ tó fẹ́ pa ni ó ti ń wo àwọn fọ́mátì tó fẹ́ là mí yẹn ló ń rò sílẹ̀ ẹ ti understand. ó ṣàpadà end up láti jáde síta bó ṣe ṣe sí girl yẹn countenance ẹ̀ mo fura sí but because he has never given me any reason to doubt him mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀kún yẹn máa ń ṣọ́yàn yẹn máa gbáyàn mú báyìí. you have to catch them in the act. ṣùgbọ́n tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ wọn mò ń wò wọ́n mi ò sọ anything but mò ń rí kọ gbogbo nǹkan tí àwọn méjì jọ ń sọ lọ́rọ̀ kan ó claim pé ẹ̀gbọ́n gẹ̀yẹn lòun fẹ́ pé òun fẹ́ gẹ̀yẹn gangan kò sẹ́ṣẹ́ nínú ẹ̀ kò sẹ́ni tó ní pass kò sẹ́ni tó ní x. ìyẹn lọ bẹ́ẹ̀ mo ti wá movement akínní nílé mo ní pé akín ti restless tí akínbáyìí sì fún nǹkan tó bá gbọ́ footstep mi ó máa kọ́ tẹ̀ ọ̀nà ìbísọ́jìn tí akínbá ń tẹ̀ tó bá rí mi ó máa close page fóònù tí akínbá ṣe anything tí bá ti wà lẹ́gbẹ̀ẹ́ ó máa ó máa excuse ara rẹ̀ mo ti wá notice ẹ̀ mo ti notice ẹ̀ that kan tó wá jẹ́ kí n interest nínú case akínní pé he must be up to something. but èmi èmi ń sọ so like not too long ago ó wá ń báyọ̀ chat mo ti ń wò látọ̀kan mo ti wò látọ̀kan mo ti wò látọ̀kan mi ò sọ̀rọ̀. mo ti wá mọ̀ pé after two minutes tó bá ti gbé fóònù ẹ̀ sílẹ̀ ló máa wà lock tó mo ti sọ another phone ẹ̀ ring as a matter of fact fóònù ẹ̀ méjì tó kejì tó ring yẹn èmi náà ni mo fa another phone mi pè cause I wanted him to stand up mo gbé fóònù ẹ̀ sílẹ̀ báyìí mo kàn mú yẹn kó tó lock ni. ẹ gẹ́t mo kàn mú fóònù yẹn mo wá bẹ̀rẹ̀ sí ni máa wá orúkọ gẹ́ẹ̀ yẹn lọ mi ò ṣe méjì ṣe méjì orúkọ gẹ́ẹ̀ ni mo wá Antoine hmm, nígbà tí mo rí chat òun àti gẹ́ọ̀ yìí ní sùúrù. ọ̀rọ̀ mi bù máa ṣó ndóyìn yẹn jẹ́ ńlá díẹ̀ máa gbọ́ mi akíní láti máa bẹ gẹ́ọ̀ yẹn akíní láti máa sọ fún gẹ́ọ̀ yẹn pé àwọn ń tàn èmi ni o pé kó má dé èmi lóhùn o ìpè gbogbo ni fúl àárín àwọn méjèèjì lọ́jọ́ yẹn ẹ lè imájú bá kíjẹ yàn mí jẹ àwọn ọmọ tó yẹ kó máa pọ́n mi lé ládùúgbò àwọn ọmọ tó yẹ kó máa bọ́lá mi lẹ́fìwẹ̀ mi ọwọ́ sọ mí nígbà kọlẹ̀ níwájú wọn tó ń ṣe kọjá kí àgbáyé ní gbogbo yìí ẹlẹ́dàá mi máa dà fún ẹ àkìyà ẹlẹ́dàá mi máa fìyà jẹ àgbáyé pé mi ò ṣe kótó ẹ̀kọ́ mi ní ṣe fọkùnrin ló kù ìkà ni ẹ ìkà ọṣẹ àgbáyà àgbáyà ẹlẹ́dàá mi máa fìyà jẹ. Linda ní sùúrù ń gbọ́ Akin ṣé mo pé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú kì í ṣe pé mò ń try láti support Linda obìnrin lèmi náà o ilé ọkọ mo wà ọkùnrin kan ò lè bá mi try irú nǹkan báyẹn kí ni mo máa làálẹ̀ mo kàn máa máa wò ó bẹ́ẹ̀ yẹn ẹ try gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa níbẹ̀rù ọlọ́run ẹ jọ̀ọ́ bẹ́yìn cheat lórí ẹ̀yìn mi láìkẹ́. Um, sista ẹ ṣe gan though ẹ fẹ́ ṣẹ̀ mí díẹ̀ but um, mi ò ní fi ṣe bínú torí pé ẹ jẹun tí mo respect kan ẹ béèrè ọlọ́ọ̀ tèmi náà eléyìí tó ń sọ nìkan lẹ́kàn gbọ́ ẹ dẹ̀ fi dájọ́. okay bàbá um, mi ò ní bínú sí ẹ jẹ́ kí n explain kọ́ fún mi n tá à ń sọ̀rọ̀ báyìí ṣe ọ̀ pòun ò mọ̀ ọkàn rèé bóyá ẹ̀kọ́ ni èmi ni mo mọ ọmọ yẹn mo mọ orú tó jẹ́ mo mọ orú tó ti jáde ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ ajẹnimọ̀ sí ẹ. yes kódà mo ń sí ẹ̀ ká wọ́n lẹ̀ wọ́n lóko pa ni now tendency wa kò jẹ́ pé àwọn ni ọmọ yẹn ni wọ́n gbé àjẹ́ yẹn fún hmm. cause ó nìkan lọ́mọbìnrin tán that's just on the spiritual aspect of it ìwé èèyàn bẹ́ẹ̀ kí lamọ tó lè ṣe ẹni tuntun wa tún lọ sí ẹ̀wọ̀n tó ti ẹ̀wọ̀n dé ẹ jọ àwọn èèyàn wo la mọ̀ tó ti bá pàdé lẹ́wọ̀n. criminals. ìwà tó wù tó fi lọ sẹ́wọ̀n ìwà ọ̀daràn ni ó ní látẹ̀wọ̀n ó gbẹnu gold sórí ẹni tó ti ẹ̀wọ̀n dé tó ń fix nails ẹni tó ti ẹ̀wọ̀n dé tó mọ àdírẹ́sì léyìí láláìsọ fún un géètì lè wá máa wà locked two four seven that fateful day ọmọ ìwọlé sínú kọ́ńpáǹdì yìí yours truly ká lóun ò jáde síta ni a wọlé sínú ilé tàdé ni mọ́ àṣìṣe ló bá gẹ̀tì máa wá sáàmù lórí burúkú yẹn ó bá yẹn pa plan mo sákìrà now ta ló mọ̀ bóyá tó ti bá ilé yìí tí mo ṣe gbà yìí bí ó ti bá plan now ẹni tó ti lè wọn gbọ́n pé kó pàdé pẹ̀lú gẹ̀tìmáà láti wọnú ilé wa ó lè wọn ayé assassin láti wá pa wá. mo lè jókòó mo ronú kí ni mo lè ṣe láti save life èmi àti ìyàwó mi kí ni mo lè ṣe láti rescue èmi àti ìfẹ́ mi mo rò pé tí n bá bá ọmọ yẹn sọ̀rọ̀ one on one kí n kájú ẹ̀ kí n parọ́ fún pé fine èmi ò nífẹ̀ẹ́ ìyàwó mi òun gan ni mo nífẹ̀ẹ́ nǹkan tí mò ń ṣe nìyẹn pẹ̀lú àwọn chat mi chat tí mo fi ń save life èmi àti ẹ̀ òun lórí chat tí mo fi ń rescue love wa òun lórí chat tí mo fi save future wa tó wà glorious òun lórí. I'm doing all this because I love her. Kàrà kó dẹ̀ bí rẹ̀ báwo ni church ṣe jẹ́? O kàn sọ dídá ni. Nǹkan tí mo sọ fún yìí, mo tà mí mọ́ ilé, mo sunkún torí ẹ̀. Ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún, tó ń fún mi ní ọgbẹ́ ọkàn ló ń fi bù mí n lè sọ iye phone calls tí mo ti gbà from strange people tó ń tẹ́tù mi pẹ̀lú ẹ̀ náà mo jẹ́ kó máa yí wọn pé ẹ̀ tí mo nífẹ̀ẹ́ rẹ̀ two days ago mo pẹ́ wọlé ìyàwó mi bìí pé kí ló ṣẹlẹ̀ bó mo ti bọ̀ kí tí mo pẹ́ dé ó kò bẹ̀rẹ̀ sí bínú ni ẹ ẹ mo ti lọ mo ti rò sí lọ nìyẹn èmi wọlé mo kàn tó bẹ́ẹ̀ ni àti tí n bá sọ fún yín pé bí mo ṣe ń bọ̀ lọ́jọ́ yẹn mo ráwọn gáàs méjì kan they were looking so dead wọ́n dẹ̀ ń mọ́tò mi lẹ́yìn ha wọ́n fẹ́ mọ́lé mi mo wá bẹ̀rẹ̀ sí drive káàkiri wà àdúgbò mi lè drive wálé straight mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ for four hours àǹtí ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ro mi bẹ́ẹ̀ ni mo ń drive lọ ara ro mi mo ń drive lọ mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ káàkiri àdúgbò for four hours mo wọlé báyìí mo sùn straight ni ìyàwó mi bí kí ló ti mo pẹ́ délé o kò ló ti ní o ti rìn àrè ni meanwhile mo ráwọn èèyàn tó ń tẹ omi tó fẹ́ wọlé wa yìí ní gbàdúrà straight. sista mo nífẹ̀ẹ́ ìyàwó mi tí mo bá ń fojú wo iná ń ta nítorí títí ẹ̀ tó ń tó yẹ kó máa fún mi láyọ̀ nulẹ̀ tútù fún mi láyọ̀ ibo ni mo fẹ́ rí ayọ̀ pàdé ibo ni mo ti fẹ́ rí ìdùnnú mi ọ̀rọ̀ tá à sọ yìí ọ̀rọ̀ tó máa pa mí lẹ́kùn ni mo tó ayẹ pé. Linda ṣó ti rí báyìí sí ṣó pé ìjà ẹ ló ń jà ẹ wọn náà gbọ́ gbogbo àlàyé tó ṣe sílẹ̀ ìwọ ṣe farabalẹ̀ kó gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ wo nǹkan tó in fact mo feel fún wo títí ìjà tiẹ̀ ló ń jà báyìí nísìn tí wọ́n ń ro nǹkan mi. wọ́n ti ń nà ẹ́ ṣàbá mi bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ ní kébà mi bẹ́ẹ̀ kó má fìyà jẹ mí mọ́ kó má fìyà jẹ mí ọmọ kékeré rẹ mi ni mí ọmọ kékeré rẹ mi ni mí kó má pa ìsàn wá bá mi lẹ. olójókòó yìí mo lè yọjú mi fún kò sí nǹkan tó fẹ́ tí mi lè ṣe fún òní ayé mi olójú ọgbẹ́ mi ó ní egungun ìhàmí tọ́lọ̀ ń fi dà kí ni mo tún wá kiri ọmọ ló dá yìí kí ni mo tún wá kiri. ẹ ṣe sí ń gbọ́ báyìí ẹ jù ẹ bá mi yanjú ẹ. Juna, I love you. I love you too. Mímí ṣe ọkọ láti ọkọ tẹ. Ẹ ti kóra yín pọ̀ báyìí, ṣé kèmi máa lọ́mọ́ ṣe àní báyìí nísìn? Ó ti di tán báyìí, ẹ máa rí mi, ẹ máa pè mí. Ọlọ́run á yín yanjú ẹ̀ ṣá mo fi yín sílẹ̀ o ẹ gbọ́. dáadáa ni kọ́sítọ́mà dáadáa ni ẹ̀ka ṣíṣú ojú àwọn péjọ sílẹ̀ aláyé mi ẹ̀rọ mọ́ tó ṣẹlẹ̀ ẹ má wulẹ̀ já ẹ ti délé ikú o ẹ ti délé àrùn ṣẹ́rí ìdájọ́ oníkàlùkù ọwọ́ ọlọ́run ló wà lóòótọ́ ṣùgbọ́n ìdájú ayé yìí bẹ́ẹ̀ sì ṣe ti ṣe ti ẹ̀ lápá kan lèmi gan ṣe kí ni mo dájọ́ tèmi lápá kan ẹ wọ wèrè tó dúró yìí ó kàn jọ ọmọ Jamaica ni kò já ara o ọdẹ kan tó gbéṣẹ́ rè lọ́wọ́ kó tó ní bóun lọ sẹ́wọ̀n fọ́ dẹ̀ yẹn ìyẹn ti da ẹ̀kọ́ ẹ̀kọ́ tó dé ó wá gbéṣẹ́ tí àwọn afẹ́rìn mi dẹ̀ ṣe kí ni ó mú kú o mẹ́ iṣẹ́ ìkéré mo lò fún. mo kàn mú kinní yẹn nínú àdúgbò àwọn fi kàn ni wọ́n gba ẹ̀jẹ̀ wọ́n gbére láàbù wọn rí nǹkan tó pa o wọ́n kàn pọ̀ fóòmù green green báyìí ni èmi pọ́kú ẹ̀ dànù sọ́kọ tí ń la fẹ́ pa ni àbọ̀ rẹ̀ tì í àbọ̀ rẹ̀ tì o tí n bá gbọ́ yé dáadáa wo ló pa boyfriend ẹ̀. tó bá ń ra ó ti dọ̀rùn tí ògbó òkú bá ń jí gan kò lè jí mo pa tán ni èmi pa ni o. ẹ ṣé kiri tó máa ń lò tó fi pa boyfriend ẹ ṣé ó sì wà lára ẹ níbí. ọlọ́run ó kéré gan. ó kéré sùn ẹ má jẹ mú járe o àbí tẹ́yìn bá fẹ́ kú ló kù oh. ẹni tó bá fẹ́ kú ni wọ́n á mú járe fún un. ok nǹkan tó ń ṣọlá sọ sí ni pé sísá yẹn wọn ló máa mú èèyàn tẹ̀ ń pa wá. ọlọ́run ah. tí ó pẹ́. ẹ̀gbọ́n lẹ́yìn ọlọ́run èèyàn ló kù bẹ́ẹ̀ ṣe ń wo ìyá mẹ́tò ìyá gbogbo mama gold ọlọ́run èmi ni jẹ́ ẹ̀ bá ti gbowó màá tún fóun ní rìbá ọpọlọ kún ọpọlọ orí ẹ. you are under arrest. ọmọ ọlọ́fọ́ ni bèbí ìṣá. wo tó bá ṣe bẹ́ẹ̀ ṣì níbi. ọkọ̀ tí ẹ sọ ìṣòro ẹ ló tún wá sí station wa tó tún wá explain fún wa. tẹ bá tún àlàfo rẹ máa fi bọ fún orí wọn. ó yẹ gbọ́ bíbá ẹ. move. Ah! Ah!